ẹ̀yin ni ká ṣáà máa bẹ̀kẹ́ má kó ojú wa sóòrùn alẹ́. oòrùn alẹ́ ṣá. Mm-hmm. ó dàbẹ̀ ni pé o ò mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó mi ò gbọ́dọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ fún ẹ láì àti láì. Mm-hmm. mo kúkú mọ̀ pé o nífẹ̀ẹ́ mi àmọ́ òṣèbẹ́yìn ọkùnrin ni ah, nǹkan tó lè mú júdásì tó fi padà lẹ́yìn jésù ta ni ò tún lè yí padà. àbísọ́lá mm, tí kò bá jẹ́ ìwọ kò lè jẹ́ ẹlòmíràn nítorí pé mo mọ ipa tó ń kó nínú gbèsè ayé mi pàápàá lórí ẹ̀kọ́ mi tó jẹ́ wípé lẹ́yìn ọlọ́run àti ìwọ tí a dùn wàhálà yìí bá wa dé èmi o bọ́lájí èmi ò ní yọ ẹ́ sẹ́yìn. ah àsùpè sọ bẹ́ẹ̀ o ọlọ́run á jẹ́ kí ìlérí ẹ lè wá sí ìmúṣẹ. bó ni wọ́n wá gbé ẹ lọ báyìí. ó kan lọ́nà màdúgùrì màní. ah orí mi ẹlẹ́dàá mi o. kí ló ṣẹlẹ̀. lójú gírin ibẹ̀ ni boko haram ti ń jà ni. ibẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ìjọba wa tó wà lórí àlééfà hmm. wọ́n gbìyànjú tí wọn bá tiẹ̀ rí nǹkan míì ṣe wọ́n ti léyìí wọ́n ti bá wa lé wọn kúrò. ah o àti ẹ̀ tí a ti dúpẹ́ náà lágbára <laughs> ọlọ́run ogun tó ti ṣẹ́ báyìí kò tún ní gbére mọ́. àmì o àmì o àmì o. bọ́lájú lọ́lọ́wọ́ tí ẹ mọ bó ṣe ń ṣe mí. ṣòro dà pé kò ti ṣetán báyìí kò ti rí iṣẹ́ alálùbáríkà kan kò ti rí iṣẹ́ gidi kan kí èmi àti ẹ ti jọ máa gbé papọ̀ tó jẹ́ wípé tábàjọ́ ń jáde lọ síbi iṣẹ́ làárọ̀ báyìí àjọ máa jáde ni tábàtún ṣe ọfẹ́ wọlé lálẹ́ náà àjọ máa wọlé ni tó yẹ pé tí máa yí sọ̀tún báyìí ìwọ ni kí n rí tí máa yí sọ̀sì káṣá ti jọ máa fara jẹra wa ó dẹ̀ pé ká ti jọ máa gbé pọ̀. ọ̀rọ̀ yé mi ó dẹ̀ ń ṣe mí náà bẹ́ẹ̀ o hmm. ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ ká ní sùúrù sùúrù díẹ̀ náà ni ìgbà wo lọ́kọ ẹ máa tó padà dé. ó ṣe má kàn jí o hmm? orun tó wà lókè ò ta sọgbẹ. àdúrà kan ni kó máa bá mi gbà kí n rí iṣẹ́ alálùbáríkà. ah lágbára Ọlọ́run wàá ríṣẹ́ kódà iṣẹ́ alálùbáríkà ni tó yẹ pé ah ọ̀pọ̀lọpọ̀ owó báyìí ló máa rí owó tàbí àtẹkùn máa fi tọ́jú mi. Hmm? ṣùgbọ́n kọ́. <laughs> àmọ́ àtàgọ́ mẹ́fà kí tó wà o ìyẹn ò lè ìwọ náà ṣàtìmúra sílẹ̀ ó ṣe ọkọ mi i love you too ó dàbọ̀. ó máa ga báyìí o. ṣé kò sí o. sáré ìwọ ni ìwọ ni mò ń wò ó lẹ́nu ìgbà tá a dé ṣọ́ọ̀bù yìí láàárọ̀ yìí ìwọ nìkan o ti bá ọkùnrin bíi mẹ́ta sọ̀rọ̀ o dẹ̀ sọ fún wọn pé oh, i love you i love you ewu gan ló nífẹ̀ẹ́ sí ní gbogbo wọn náà. gbogbo wọn náà ni tó gbọ́n ló nífẹ̀ẹ́ sí. Ah, ṣé ó ṣeé ṣe fún ajá kan kó ṣọ́ ojúlé méjì ni. àbí báwo ló ṣe rọrùn tó kí obìnrin kan kó máa nífẹ̀ẹ́ ọkùnrin mẹ́ta kù lẹ́ẹ̀kan náà. báwo ló ṣe rọrùn fún ọkùnrin kan láti níyàwó sílé kó dẹ̀ máa lálẹ́ níta báwo ló ṣe rọrùn fún ọkùnrin kan láti gbéyàwó méjì mẹ́ta sílé lẹ́ẹ̀kan náà. Ah, àmọ́ ṣadé ó wàá lè fi gbèsè ayé àwọn ọkùnrin wíta obìnrin. lọ́nà o. àdámọ̀ tí wọ́n ní àyè wà fún un láti fẹ́ ju obìnrin kan lọ àmọ́ àṣà àti ṣe ilẹ̀ wa yìí kó gba obìnrin láàyè láti ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ Ọlọ́run ò fún wa láǹfààní yẹn Ọlọ́run ò fààyè yẹn sílẹ̀. àṣà àti ṣe rádaràda yẹn gan-an ló ń fìyà jẹ obìnrin dọjọ́ ni àwa máa forí ṣe fọrùn ṣe torí káwọn kan wá má bàa wò ta síbẹ̀ wọ́n á ṣe tinú wọn ẹ jẹ́ ká yáṣà yẹn padà káwọn náà máa ṣe wàhálà torí káwọn náà má bàa lọ́kọ míì. Hmm. Ṣadé ṣé mo lè bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀. mo ń gbọ́. tí kọ́kọ́rọ́ ẹ̀ kan tó bá ṣí àgádágodo mẹ́ta lẹ́ǹkan náà kí lorúkọ ta lè fún orúkọ kọ́rọ̀ yẹn. ah gbogbo ti ṣe nìyẹn hmm. master key làwọn olóyìnbó pè. ìgbésí ayé àwọn ọkùnrin ṣe rí nìyẹn àmọ́ tí kọ́rọ́ mẹ́ta tó bá ń ṣe àgádágodo ẹyọ kan kí la lọ sọ pé ó ṣe irú àgádágodo yẹn. àgádágodo yẹn ti bàjẹ́ nìyẹn. bí ìgbésí ayé àwọn obìnrin ṣe rí gẹ́lẹ́ lórí yẹn tí obìnrin kan tó bá ń sùn pẹ̀lú oríṣiríṣi ọkùnrin lẹ́ǹkan náà. àmọ́ kọ́kọ́rọ́ kan tó ń ṣàgádágodo mẹ́ta irú kí ni ká pe ẹni tá a bá bá kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ olè lọkùnrin tó ń lo obìnrin mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà olè ní ọkùnrin bẹ́ẹ̀. ah ṣàdé ọ̀rẹ́ tí wàá yé mi báyìí òwò àgbèrè ó ti wù ẹ́ lẹ́wù gidi kò sí nǹkan tí mo lè sọ fún ẹ kò sáṣàmọ̀ tí mo lè pa fún ẹ tó lè gbọ́. ó oh, àsìkò mi rè jẹ́ ń ja ayé orí mi. má yẹ kó já ẹ lẹ́nu tí bọ́lájì ẹ̀ bá ṣetán tó ríṣẹ́ gidi tó wá sọ fún ẹ pé òun nílé fẹ́ télọ̀ lásán lásán ọlọ́run ò ní jẹ́ orí mi ò ní jẹ́ mo kọ̀ ẹlẹ́dàá mi kọ̀ ẹ eh, tó torí ọlọ́run mo bẹ́ẹ̀ ni o má fẹ́ inú oṣù yẹ yìí má fi sọ̀rọ̀ òdì sínú ayé mi o tó ti yẹ tó bá ń wọ̀ kó fẹ́ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n máa ṣayé ẹ̀ kémi ṣe ti tèmi. wàhálà ti ẹ ṣe aládùúrà. Bísọ́lá mo ti mo ti wẹ̀ wẹ̀ wẹ̀ mo wá ẹ mo ṣèwádìí ẹ mo dẹ̀ rí ẹ tán mo wo ìrìn mo gbọ́rọ̀ ẹnu ẹ mo wo ìwà ẹ mo rí pé ọmọ gidi tán bìnrin yẹn ìdí nìyẹn tí mo ṣe wẹ́ ẹ wá síbi o. ẹ ṣe sá. ṣé kí n má tọ̀ ẹ́ ó wù mí láti fẹ́ ẹ ní kí n fẹ́ ní ṣùlọ́kà mo fẹ́ fẹ́ ṣàyà. lẹ́ǹkan sísá ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà àmọ́ nǹkan tí ẹ̀ ń bá mi sọ yẹn kò ní lè ṣeéṣe nítorí pé mi ò lè fẹ́ yín. kí ló dé. mo ti ní ẹni tèmi àtẹjọ ń fẹ́ra wa bẹ̀rẹ̀ ṣe ń wò mí ìsà mi ò lè kó irin méjì bọ̀ náà. Ah, òótọ́ ló sọ wèrè èèyàn ló máa rí ẹ ló máa sọ ẹ pé ò ní ṣàìní ẹnìkan tó ti ń tẹ̀lé ṣùgbọ́n láàrin mi pẹ̀lú ẹ ṣé ká wò ó tí ì ilé ẹnikẹ́ni ayé ṣì wà fún ẹ láti gbìyànjú ẹlòmíì kó wá wò bóyá ẹni tí mo kàn tẹ̀lé yìí ni ó dání o àbí ẹni tí mo ṣèpàdé yìí ni ó sàn ni o. ẹ ẹ ò ìtẹ́ǹsọ yìí ò ń ṣe ti tèmi àwọn tó máa ń tẹ̀lé ọkùnrin méjì àbí mẹ́ta pọ̀ lẹ́ǹkan náà wọn máa wọ pé dé yóò bá da èèyàn á da. èmi ojú kan ládàá tèmi ní ẹni tí mo dẹ̀ ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ mo mọ̀ pé ibi ayọ̀ ni àwọn méjèèjì jọ ń lọ ẹ ṣé mo dúpẹ́ jẹ́ kí n tètè wá máa lọ. sọ́ra Ehm, mo gbọ́ nǹkan tó rí ṣùgbọ́n mo fún ẹ láàyè kó tún rò bó ṣe máa padà wá ehm, àti wàá ń bá ti pẹ́ ṣé mo lè gbé débi tó lọ. rárá sà mo ti débi tí mò ń lọ ẹ ṣe. ọjà kò burú jẹ́ kí n ẹ jẹ́ ìmọ̀ mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ gidi gan ni kì í ṣe pé ìfẹ́ à ń pẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri mo fẹ́ fẹ́ délé kí n fẹ́ ní ṣùgbọ́n kàkẹ́ ń fi ṣayá ni nítorí pé mo rí pé ọmọ tí wọ́n bí dáadáa nílé rẹ̀ ni wọ́n ti mo fi bẹ́ẹ̀ ni ọ bóyá kí wọ́n lè bá mi bá sọ̀rọ̀. Hmm. kí n bá sọ kò wá tó kó gbọ́ kó gbà o. ọ̀rẹ́ nìwọ pẹ̀lú ẹ̀ kó yẹ kẹ́yìn bára yín sọ̀rọ̀ tì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbàlagbà wọn ní olè ló mọ̀ sí pàṣẹ gbogbo àlàyé yín ló yé mi àmọ́ wàá rọ̀ yìí pé òun ni kẹ́kọ́kọ́ lọ rí nígbà táyìn pẹ̀lú ẹ̀ bá ti sọ̀rọ̀ èsì tẹ̀lé mi máa ṣiṣẹ́ lé lórí. ó ti wọ èmi pẹ̀lú ẹ̀ ti ríra a ti sọ̀rọ̀ ṣùgbọ́n èsì tó fún mi mi ò tẹ́ mi lọ́rùn. Hmm. tó bá sọ bẹ́ẹ̀ mi ò rí báwí o àkọ́kọ́ mọ ọmọkùnrin kan tó wọn àtẹ̀jọ́ ń gbéra wọn kiri àìsí mọ̀ bí orí ń bẹ́sẹ̀ rẹ o àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì obìnrin wo ló máa jí lọ́jọ́ àárọ̀ ẹ̀ tó máa nílé olóró gún lòún fẹ́ yá sí ìyẹn á lè díẹ̀ o. ilé olóró gún olóró gún kẹ́ ń búrò tí rí yẹn. ẹ̀yin ò ṣáà lè dàgbà tó yìí kẹ́ sọ pé ẹ níyàwó sílé. lóòótọ́ ni mo ti fẹ́ yàwó rí ìyàwó náà dẹ̀ bí ọmọ ẹyọ kan fún mi ọkùnrin ni ṣùgbọ́n gbogbo alamọ̀ pé bó ṣe wọn lọ́nu ṣọlá nígbà míì ẹ máa wo igi gbígbẹ nínú gbó báyìí tútù adẹ́bà tójú ẹ̀ wò ìgbà míì tútù awọ àgbègbè ló máa wó kòkòrò òun ni ìjẹ́ tó ń gbádùn ibi tó gbó o rò pé yorùbá tí mo sọ yẹn ti yí ẹ. Ah, ó mà ṣe o. ìdí nìyẹn tí mo fi ń wá ọmọ bíi bisola nítorí pé mo rí pé ọmọ tó ń bí dáadáa láti lè rè ni tí n bá fẹ́ tó fẹ́ mi á lè bá mi ṣe ìtọ́jú ọmọ tí mo ti bí àti tó náà máa tún bí fún mi jọ̀ọ́ mo fọ̀rọ̀ náà yẹn lọ́wọ́. àmọ́ ẹ fún mi ní ọjọ́ díẹ̀ kí n fi bá sọ kọ́lọ́n bá sí nínú ni o tó bá di ọ̀túnla ẹ̀yin wá yọjú sí mi. ní ọ̀túnla. bẹ́ẹ̀ ni. bí aago mélòó ni kí n wá. ìgbàkigbà tó bá ti tẹ bá ti ráyè sá. ṣé mo lè gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn. ó dáa oh eight oh bí ah ah àyà mi. ṣe dáadáa ni. báwo. àdúpẹ́ o. màmá ń gbọ́. dáadáa ló wà. ṣé kò sí ó máa ṣàárọ̀ kùtùkùtù. ṣèbí wàá lẹ́nu ni mo ń bá kiri ìwọ náà mo pé tí nǹkan bá ti ń ṣe ẹ báyìí ó ti ń ṣe mí náà nìyẹn wọn ti kó sọ fún mi pé kò sówó kankan lọ́wọ́ ẹ lánàá ìyẹn ni mo ṣe wò pé kí n sáré bẹ́ẹ̀ gbóúnjẹ wá láàárọ̀ ẹ̀ èmi rò wípé ká mú ti ebi kúrò kí ìṣẹ̀lẹ̀ kù fẹ́ẹ́fẹ́. ó ṣe mo dúpẹ́ àìdúpẹ́ ara ẹni ọkọ mi. ẹ ṣe mo dúpẹ́ àyà mi. ewu wá ní gbogbo ìwé ìròyìn tó tún kó síwájú yìí láàárọ̀ yìí. Abisola mo ní kí n tún gbìyànjú bóyá máa rí àwọn iléeṣẹ́ tí ààyè sí sílẹ̀. bóyá tí má tún kọ̀wé sí wọn wọn á lè gbà mí ṣiṣẹ́ láti rẹ̀. mà ṣe ó ga ọ àmọ́ gbogbo ètò ti kọ látẹ̀yìnwá ń kọ́. ìgbà tí a dẹ̀ gbọ́ nǹkan kan la gbìyànjú mi ṣeré èyí tó ń ṣe èyí tó ń gbìyànjú yìí èsì ayọ̀ la máa gbọ́ èmi mọ̀ pé fúnra wọn ló pè. ọlọ́run ọba ò kì í ṣe tiẹ̀ kó má fààyè ọpẹ́ sílẹ̀ ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àbísọ́lá lára mi kẹlẹ́mi bá lówó tó ṣe dáadáa fún ìyàwó ẹ̀ tó ra ilé tó ra mọ́tò fún àwọn òpònú ayédàdà kan ni bóyá ìyàwó ẹ̀ ti lórí ẹ̀ ni láì mọ̀ wípé ó níbi tí wọ́n ti ń bá bọ̀ tọ́lá wa jẹ́ kí Bísọ́lá jèrè mi mi náà ṣe dáadáa fún. ah mi. ọ̀pọ̀ládé ẹ káàárọ̀. ọ̀pọ̀ládé adé wọlé ṣe. ṣiṣẹ́ ya. àdúpẹ́. ọ̀gá o ọ̀gá o ẹ kí wà. mo ti kí yín. a jẹ́ pé mi ni mi ò gbọ́ wá ẹ báwo ni. dáadáa ni. mo pe aago lánàá ò dẹ̀ gbé aago ló ṣẹlẹ̀. ẹ àtẹ̀ ń pè mí yẹn mo wà lọ́dọ̀ ọkọ mi ni. èmi náà kàn ní pé kí n yà kí kínkín pé kò iṣẹ́ rẹ̀ àyíbá o èmi náà lọ síbi ọ̀rọ̀ ajé mi nìyẹn gba ilé yìí náà kò kọ́ fara káàdì. ẹ ṣé mo dúpẹ́. gba mú fún ẹ kó fara káàdì ni. mo dẹ̀ ní kẹ́ má ṣe yọnu mi ò fẹ́. ó ṣe máa sọ pé ò fẹ́ orí arọ́ lélẹ́yìí a kì í kọ̀. ẹ kó wájà rẹ̀ <laughs> a máa gbà lọ́wọ́ mi. ẹ ṣé o da pọ̀ mú ẹ yá ṣe o. sísọlá kí ló tó gbà tọmọkùnrin iná ṣé kò dá lọkùnrin ni àbí kò lówó lọ́wọ́. èmi ò mọ òbí nǹkan tó fẹ́ kọ́ ni mo fẹ́ nǹkan tó dẹ̀ ń wẹ́ òun mẹ́ kí ni nǹkan tó ń wá kiri náà wo bí nǹkan tó fẹ́ mi ò lè fún. kò wá sí ohun tó le nínú ọ̀rọ̀ eléyìí kò sí nǹkan tí ò ṣe dọ́gbọ́n sí. ṣadé èmi ò lérò wípé o mọ̀ nǹkan tó ń jẹ́ ìfẹ́ mi ò lérò rárá òbí mo nífẹ̀ẹ́ Bọ́lájí tọkàntọkàn ni mi ò dẹ̀rù yìí kí mo lè ṣe nǹkan kan má jẹ́ kó gbọ́kàn lẹ́yìn ẹ̀. àmọ́ eléyìí. Ṣadé ṣó ti rí nǹkan tí o yìí máa fi yí ẹ ṣó yí Bọ́lájí tó ń wò yẹn èmi àti ẹ àti vera hansen àti lé ní ọdún méje tí mo bá fi ọwọ́ sọ̀yà tí mo sọ pé mi ni mo dáràn lọ sí ilé ìwé títí tó fi débi tó délé nìyẹn mi ò ṣe sọ o ó wá kàwé náà tán ọbẹ̀ jiná tán ó kù kí n wá gbé ọbẹ̀ lórí iná kí n sọ kalẹ̀ ó wá ní kí n máa ṣe irú pálapàla bíi ilé. ọ̀rọ̀ ẹ kúkú yé mi àmọ́ ọbẹ̀ tó ń sọ pé ó ti jiná yìí ẹ kì í sọ̀kalẹ̀ ata tó ata ò tó iyọ̀ dùn iyọ̀ dùn ẹ tí mọ̀ Bọ́lájí tó ń sọ yìí kò tí ì ríṣẹ́ ẹ̀ débi tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe fún ẹ ó ṣe máa dọ́gbọ́n bá eléyìí sọ̀rọ̀ ikọ̀ tó bá rí gbà lọ́wọ́ ẹ̀ àjọ wúlò fún wa àti ṣé tí má bẹ̀rẹ̀ sí ń gba owó lọ́wọ́ kọ́ládé ń sìn kò ní máa bẹ̀rẹ̀ wípé òun fẹ́ bá mi lájọṣepọ̀. ìyẹn wà ní kẹ́ni. ṣé wàá rí i pé òmùgọ̀ tó ń pè ní ìfẹ́ bí mo kàn tó ní kí n ṣe tí mo bá ṣe tí bọ́lájí bá ká mi mọ́ díẹ̀ àlàyé kí ló fẹ́ kí n máa ṣe fún hmm. ẹ tó bá rí nǹkan bẹ́ẹ̀ tó bá lóun fẹ́ mi mọ́ ṣorí pé ó jàre mi ó jẹ bí ẹ. Bísọ́lá ẹ káàárọ̀ bí ọ. káàárọ̀ dẹ. ẹ dábọ̀. ẹ káàárọ̀ àti wọ́n dẹ. ṣé wà. dáadáa ni mo wà fún. àkójọ mẹ́ta. máa bọ̀ pẹ̀lú. kò sí jẹ́ kí sáré rẹ̀. mo ń bọ̀ sẹ́yìn. ẹni àìgbọ́n pa ló pọ̀ ẹni ọgbọ́n pa ọ̀tún kankan ran. ẹ ṣe rántí pé mo sọ fún ẹ pé mo kọ̀wé sí ibi iṣẹ́ àwọn bọ̀dà Kọ́lápọ̀. àmọ́ tẹ. wọ́n kàn ṣàdédé pè mí láàárọ̀ ẹ̀ pé kí n má bọ̀ o èmi ò pé ọ̀gá àwọn máa wá sí ibi iṣẹ́ lónìí o ó dẹ̀ ṣeé ṣe kan fún mi níṣẹ́ tèmi náà màmá ṣe láti bẹ̀ ọkọ́ lọ́run ti bẹ̀ gbàdúrà mi o. Mm, ìyẹn náà dáa ṣé tó ẹ lọ ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ mí báyìí wàá dẹ̀ ti pè mí lórí aago o lọ síbi báyìí báyìí wàá dẹ̀ ti mọ̀ wípé o ò sí nílé. Mm, ó jù bẹ́ẹ̀ lọ. kí ló tún ṣẹlẹ̀ sórí bí mo ṣe wà níwájú ẹ yìí kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi. ó ga ọ kò dé aṣọ kankan lọ́wọ́ èmi náà nítorí aṣọ tí mo bá yàn kan tó sọ pé òun bọ̀ àgbàlẹ̀ ni kò tí ì wà òun ni mo ń retí pé kò tiẹ̀ wá gbaṣọ kí èmi náà lè lówó díẹ̀ lọ́wọ́. lọ́ọ́ má jẹ́ kó rí ìtakò mi. orí òní ìtakò wa lágbára ọlọ́run. ìṣọlá mò ń bọ̀. kí ló dé. ṣé ọ̀rọ̀ fún lówó nàbí mi. ṣe bó ti sọ pé o ò fẹ́ ẹ mo ní mi ò fẹ́ gbà ẹ ó dààmú ti fẹ́ ń sìn. àwọn àwọn apin dọ́gba ni o. ọkọ tó bá wọn yẹn kò ṣe ṣáàfin mi ní tètè mi bẹ. ṣáàjẹ̀ fi ṣàánú ẹ bẹ́ẹ̀ gbà. lágbára ọlọ́run èsì ayọ̀ la máa bá bọ̀ níbi tó ń lọ. àbẹ́rẹ́ nǹkan kò jálé wájú fi kó tẹ̀yìn gbogbo wa kúkú lẹ́rù ẹlẹ́ṣẹ̀. Hmm. <laughs> jọ kí ló fowó yẹn ṣe. Ah, irú bèrè wo nìyẹn kí ló ń béèrè lọ́wọ́ mi fún. sori báyìí ìpè àsọ̀rọ̀ṣẹ kò kí ń sọ̀rọ̀ dànù orí pọ̀rọ̀ tí mo sọ ó ti wá ń ṣe báyìí ìdí nìyẹn tí mo fi sọ pé kò máa dọ́gbọ́n sí àwọn méjèèjì ló ti rí lèmi ẹnìkan ò dẹ̀dẹ̀ báyọ̀ kan bí bó ṣe máa máa ṣe lọ nìyẹn títẹ́ nìkan ò ní réyàn kan bínú sí títí Jésù máa fi dé. ẹjọ́ ẹ̀ púpọ̀ nǹkan tó dé ló ní ká wá rí òun. mi ò ṣe mi ò mọ̀ ṣe oníkàkú ṣe é ṣe pé ẹ̀rọ tọ̀ ni mi ò mọ̀ ṣọ́ máa ni mi ò mọ̀ èyí tí mo jókòó sílẹ̀ yìí ti sún mi o sórí ní àsìkò yìí mi ò kọ iṣẹ́kíṣẹ́ gbogbo iṣẹ́ tó bá mọ̀ pé o lè bá mi wá mo ṣetán láti ṣe mi ò kọ iṣẹ́kíṣẹ́ o jọ torí ọlọ́run kí n ṣáà ti máa rówó jẹun. ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́kíṣẹ́. o lè ló bọ́ jẹ́jàre ọ̀rẹ́. ó iṣẹ́ kí lo ṣe jáde ní school. computer engineering. computer engineering. Mm-hmm tí mo bá fún ẹ ní ìmọ̀ràn olówó iyebíye kan ṣé wàá tẹ̀lé. tó bá ti máa ṣe mí láǹfààní kí ló dé mi ní tẹ̀lé. iṣẹ́ tó ṣe jáde nílé ìwé kò di dandan kó o fi pálí ẹ̀ ṣiṣẹ́ kò di dandan kó o ṣiṣẹ́ lábẹ́ èèyàn níwọ̀n ìgbà tó jẹ́ wípé o mọ iṣẹ́ yìí tó dẹ̀ dá ẹ lójú. kọ̀ǹpútà engineering tí wọ́n sọ yìí o lè dá iṣẹ́ ara ẹ sílẹ̀ ó fẹ́ má sí ilé kankan nílùú tá a wà yìí tí wọ́n ti ní kọ̀ǹpútà ńlẹ̀ wàá wá tẹ business card wàá fún àwọn èèyàn kọ̀ọ̀kan èjì èjì wàá tún lọ sí àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan wàá sọ fún wọn pé òun tún kọ̀ǹpútà ṣe àti àwọn iṣẹ́ míì tó bá rọ̀ mọ́ ó dá mi lójú wípé lọ́kọ̀ọ̀kan èjì làwọn èèyàn máa máa kó èèyàn wá tíṣẹ́ ẹ̀ bá ti dá láti bẹ̀ lọ wàá máa rí tiẹ̀ ṣe. bọ̀sùn àyànjú ajádùn kájà tó gbẹ ń kọ. Ah, ah. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí ìwọ ṣe gbégbé sẹ́nà iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ òun sọ pé ó máa ṣòro ṣe. àmọ̀ràn olówó iyebíye ló gbà mí mi ò ronú lọ síbẹ̀ rárá. níbi tílu ìdélé ni ó ti yẹ kó yé gbogbo wa pé ìjọba ò lè pèsè iṣẹ́ fún gbogbo wa kò kan dandan kó jẹ́ pé ìjọba la gba gbogbo wa síbi iṣẹ́ ó dáa tí wọ́n bá kó gbogbo wa sẹ́nu iṣẹ́ tí wọ́n ò rówó oṣù san fún wa ńkọ́ ṣé kò tán wo ká má dúró de pé ìjọba máa gbà wá síṣẹ́ káwa náà dá iṣẹ́ tá a bá mọ̀ sílẹ̀ ká gba àwọn èèyàn sí iṣẹ́ àgbòrò iṣẹ́ àpọ̀ oníkálukú á máa rí tiwọn ṣe. Hmm, ìtanijí àkíyèsí ńlá tó wúlò gidi ló fún mi ṣùgbọ́n bọ̀sùn ibo ni mo ti fẹ́ rówó gba ṣọ́ọ̀bù tí màá ti bẹ̀rẹ̀ ṣẹ́. ọ̀rẹ́ máa ń pa mí lẹ́nu ṣá ṣọ́ọ̀bù kí ni ó jẹ́ bá bàbá onílé ẹ̀ sọ̀rọ̀ kó jẹ́ kó ta àti bàbá síta láti bẹ̀ lọ wàá rówó gba ohun tó bá fẹ́ gbà ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ omi òun ló ń dìbò o. àyà tí wàá bẹ́ sílẹ̀ ò bẹ́ sáré. ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe. o ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ ọlọ́run ní palaka yẹ ọlọ́run ní palaka yẹ ẹ yàrá kú wọlé. ọgbẹ́ ọkùnrin ayé mi jẹ́ rẹ́ o a ti tó bí ẹ̀mẹ́ẹ̀dógún tí mo ti ń pè báyìí. ẹ bóyá ó ń ṣe nǹkan lọ́wọ́ ni ẹ̀yin máa pè á gbé. ẹ jẹ́ sáré òkè tí mo fi kíchì. ta ni gan-an. ṣé bí ọkùnrin tí mo ní ń dà mí láàmú ló máa pè mí ní gbogbo ìgbà lórí aago. ṣé olórí burúkú ni ni tó bá tún ti pè é kó gbé wa tó bá ti pè é kó gbé wa. wà gbé fún gbé mu. hello. hello. yà ẹ ká sọ. ẹ jọ bisola ni mo fẹ́ bá sọ̀rọ̀. Hmm, ṣe bó sọ fún yín pé kẹ́ ẹ má pè mọ́ ó ní kẹ́ ẹ má pè mọ́ pé òun ti lọ́kọ tóun fẹ́ fẹ́. bẹ́ẹ̀ ni ó sọ fún mi. ọkọ ẹ̀ lẹ́ ń bá sọ̀rọ̀ kí ló tẹ̀ ń kó aláì lórí aago náà. ẹ má bínú. mi bínú mi bínú mi bínú ẹ má pè mọ́ ẹ má pè mọ́ ṣẹgbẹ́ ẹ má pè mọ́ ọgbọ́n wọn jáde bí agbáyé òṣìṣẹ́ ránù ìyẹn dáadáa. bọ́dá mi tọ́lẹ̀ ń sọ má bínú fún lórí aago. bàbá kan ló gbé aago ẹ̀ ń nígbà tí tó pè kẹ́ ọlọ́run ni ọkọ̀ Bísọ́lá pé kí n má pe aago ọ̀hún. a jẹ́ pé bó nílé nìyẹn. <laughs> ọ̀gá o síbẹ̀ náà lọkùnrin yẹn dùn tòótọ́ ìlú lọ́wọ́ ni dùnà kí nìkan tí ọmọkùnrin yẹn lè máa ṣe fún ọbẹ̀ obìnrin tí mi ò lè ṣe ìlọ́po ìlọ́po ìlọ́po lọ́nà mẹ́wàá ẹ̀fọn. Ah, ó kúkú lè máa máa ṣe nǹkan kan fún un ó kọ́ lè nífẹ̀ẹ́ ni ṣé mo pé tí ọ̀fà ìfẹ́ bá wọra tán a máa pani bí ọtí àfi bí nínú burúkutu tí ń pani nípakúpa. ìfẹ́ ṣá. àwọn èèyàn máa ṣòro fojú di gan ni ó mọ̀ ṣá. kó má yẹ kó yẹ ti lo kọ́kọ́ fún yàrá ah! yẹn kó lè lo kòkòrò náà. ah bọ̀dá mi. ẹ wo bí tẹ sáré ronú lọ ẹ tó dé lè má wàá lóhùn kankan fún un kókò jẹ́ pé ọmọbìnrin yẹn ó kàn máa rí àwọn kankan lára ẹ̀ tó nífẹ̀ẹ́ sí ni ṣé mo pé ìra obìnrin ó kúrú gan. kí ni ohun tó wà lára ọmọkùnrin tí ò sí lára ẹlòmíì. Hmm. ó dẹ̀ lè má rí ó lè tún wá rí kó má kó bí ara sí. bí kí ni. ṣé mo pé àwọn obìnrin kan wà tó jẹ́ pé ibikíbi tó bá ń lọ gangan ibẹ̀ ló máa kọjú sí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá ẹ̀dá lóríṣiríṣi. ó dà kó burú kí ni ohun tí mo wá lè tèmi lè ṣe gangan tí ọmọbìnrin máa fi nífẹ̀ẹ́ mi tẹ́pẹ́ ọ̀rọ̀ mi báyìí orí ẹ̀mí ẹ̀ báyìí ló máa wà wọ́n gẹ́gẹ́ bí ló yẹ kó lè sọ náà. kọjá hmm. mi iṣẹ́ ńlá orí ké ìbéèrè tó lágbára lẹ́bìrì yẹn. mo mọ tí mo sọ jọ bá mi sọ̀rọ̀. ó dáa ǹjẹ́ tí ẹ ti rẹ̀ bùn kankan fún rí rárá. ò rà kankan fún un. ìyẹn ò lè màá bá yín wá lórí Facebook nsìn kódà tí mo bá rí màá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ìtọ́jú ń ṣiṣẹ́ yẹn màá bá yín béèrè lọ́wọ́ ẹ̀. ọ̀dà ògbóngbà náà tọ́jú mi máa ti wá kọjá ọjọ́ ìyá tó lè fún mi. ní ká má fún mi kẹ́ tó lọ. ṣéjọ́ kan wà tí mo ti fẹ́ jáde nígbà tí mo fọ́ lẹ̀ parí. mo tún ní kí wọ́n yín létí náà ni ẹ̀wọ̀n pé ẹni dé mẹ́ta. ẹ lọ bọ̀dá mi ẹ ká ti gbà ẹ sábà mi ṣe ẹ wo ẹ̀yin wa lọ́lọ́run wà o mo ti mọjọ́ bíbí sọ́wọ́ bẹ́ẹ̀ni ara wọn kò tí ì dé àmọ́ kò pẹ́ mọ́ o ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí. agogo àlàmà wa ó túbọ̀ ah, ẹjọ́ ẹ bá mi pọ́n lé ẹjọ́ ẹjọ́ tó lé ọlọ́ ẹ bá mi pọ́n happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday. of the day. Long life and prosperity. Hip, hip, hip. Ah, no, no, no. Ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ àkàrà òyìnbó yẹn jọ torí Ọlọ́run ẹ má jẹ́ kó tutù. dé ẹ kí ló ṣẹlẹ̀ náà ẹbí ló mo ti sọ fún yín pé kẹ má sí ibà yín mọ́ kí kí ló sọ lọ́wọ́ yín gan tẹ́ ẹ̀ wá kiri ẹ ẹ sún lẹ́yìn mọ́jú ni ẹ wà tẹ́ ẹ tẹ́ ẹ wà mí wá sí ibà yín láàárọ̀ kùtùkùtù tẹ́ bá tún ṣeré níjọ́ mi máa yọ mi lẹ́yìn lórí mi níwọ́jú yín o kí ló dé gan-an wọ́n bí sórí mẹ́ja ni. má ṣe yẹn má domi lé mi lórí yìí. ó jẹ́ kílẹ̀ nǹkan tẹ̀ fẹ́ kílẹ̀ kílẹ̀ wà mí fún kí ló ṣẹlẹ̀ ẹ kílẹ̀ wà mí fún náà ẹ̀rẹ́dẹ̀ ẹ̀rẹ́dẹ̀ ẹ̀rẹ́dẹ̀ ẹ̀rẹ́dẹ̀ káàkiri àǹtí ah, ah. ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù àgbàlagbà tó ń sáré inú ẹ̀kàn tí ò bá lé nǹkan nǹkan ń le ẹni tó jí wá sílé yín láàárọ̀ kùtùkùtù ah, ó yẹ kẹ́ mọ̀ pé ó ní nǹkan tó bá wà. kí ló pàtàkì kí ló pàtàkì kí nìkan orin tó ti ń kọ látijọ́ iná ni orin ọmọ akọrin káàkiri ilẹ̀ kí ló dé àti pé sáré báwo ni títí ṣe jẹ́ sálẹ́sá lẹ́yìn. fọlákẹ́ lórúkọ mi àbúrò wọn ni mo jẹ́. àti kí tún ni. Um, bisola mo ń gbọ́. tó o bá bínú jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá wù yàn ó wù yàn ni mi ò sí nílé náà mo ti kú ní èkó fún nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àná ni mo dé àná tí mo dé náà sọ mi pààna lọ́jọ́ bí ẹ̀ mo á wá gomọ́ pé wàá ti sùn mo lè bẹ̀ mọ́ níta yẹn. ẹ ṣe. ni mo ṣe ní ó dà kó burú kí n jí wá ní àárọ̀ yìí kémi ní náà ti ẹ̀ wá kí ẹ kí n dẹ̀ fún ẹ lẹ́bùn ọjọ́ bí ẹ n tó gbé mi débi báyìí ni. ẹ ṣé mo dúpẹ́. gba ẹ̀bùn ẹ̀ rẹ̀ gba lọ́wọ́ mi. kọ́kọ́rọ́ ẹ gbà á kí ni kí ni kí ni kí ni bẹ́ẹ̀ fi kọ́kọ́rọ́ ṣe. mọ́ọ̀ tó dúró yìí mọ́ọ̀ tó wọ tiẹ̀. ẹ ẹ sọ pé ẹ ra mọ́tò fún mi. gba lọ́wọ́ mi. ẹ̀bùn ọjọ́ ìbí yẹn nìyẹn ó wù mí bẹ́ẹ̀ látọkọ. ẹ dúnà ṣé ẹ mú mi ṣeré ni. mú ẹ ṣeré bíi ti báwo. ṣé pé èmi mo ní mọ́tò yìí. tó bá kéré sọ fún mi ètò ìjọ lọ ara. ẹ ṣe ẹ ṣe ah, ẹ ṣe mo dúpẹ́ ah, ẹ ṣe ṣé pé mo ní mọ́tò yìí. ìwọ ló ní ẹ ṣe gan ni ẹ má bínú mo ṣe bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ inú mi ò dùn tẹ́lẹ̀ ni. yóò bínú Esse, esse, esse gordo, esse... Mami! Mami! Mami, amor! Ah, meu Deus, ah, é um moço, era índio. É, só foi isso, moço, é assim. Carro, peguei, ọlọ́run kan ṣàkàn dání ṣáá kẹ́kọ̀ọ́ máa dà wá láàmú ní wọ́n ṣe mọ̀ ní. nǹkan tẹ́ máa jẹ ẹ̀ gbogbo máa bẹ ẹran wọn ẹ̀yìn lọ mú lọ sẹ́nu. ṣé ẹ̀yin mọ̀ wípé ìyẹn gbogbo ló máa ń jẹ́ kí ìfẹ́ dùn ṣé ẹ̀yin mọ̀ wípé nǹkan téèyàn bá jìyà fún ó dà kó burú mo ti gbọ́ o àmọ́ díẹ̀ díẹ̀ ni kẹ́ ẹ máa ṣe mm. Ah! Mm. ó dà mí láàmú. Mm. àti ẹ ti ṣe díẹ̀díẹ̀ àti ṣe díẹ̀díẹ̀ owó ìjáde ti tẹ̀ pọ̀ tẹ̀wọ̀n báyìí èyí ló wá kó ká mọ ara tẹ máa fọwọ́ dá. ara eré lèmi máa fi ẹ́ dá. ire lójú owó ń rí mi sí náà nǹkan tó jẹ́ pé wọ́n máa sọ pé wọ́n àwọn ti gba èkó dà báyìí o àfi kí wọ́n béèrè ikú tó paraba ó ti o. ìyàwó tí mo fẹ́ tó máa bímọ fún mi tó máa jẹ́ orúkọ bàbá mi tó máa jẹ́ orúkọ tó máa gbé orúkọ mi lárugẹ tó máa ṣe ọlọ́lẹ̀ wà dá. èmi kẹ́ ti wọ́n ro kíní kan. kíni. tábàdà lè ṣe kíní náà kíákíá ó máa dáa èmi wò pé ká gbé ìgbésẹ̀ ká ṣe introduction tó bá ṣe ṣe ká ṣe engagement pẹ̀lú ẹ̀ àdéda ọjọ́ ìyàwó síwájú. ṣé ló ní kíákíá báyìí ni ah. introduction engagement kàtúnṣáyé mọ́jọ́ yà o. ṣé ìyẹn ni kíákíá eh, ìgbà wo ni kó tún jẹ́ o bá mi sọ̀rọ̀. ẹ̀jẹ̀ àṣejẹjẹ ẹ̀jẹ̀ àṣejẹjẹ ẹ̀jẹ̀ àṣedéédéé. oríṣiríṣi ìgbéyàwó ló ti wà. àwọn èèyàn ti lọ sílùú òyìnbó wọn ti lọ ṣègbéyàwó wọn lọ London wọn náà lọ ṣe kíní ní Dubai wọn lọ sí Amẹ́ríkà wọn lọ ṣe. àwọn oníṣe ti máa ń lè wọ́n ẹ̀ àìrẹ̀ ní eh, ṣe lọ́rùn pé ká lọ ṣègbéyàwó ní Medina lọ sí Kaaba Mẹ́kà. Mẹ́kà kẹ̀ ẹ kí ni ọmọ ń gbà yẹn láyé láti. owó ló máa jẹ. tí n bá ṣe ìyàwó ní irú Mẹ́kà ìyàwó yẹn ò lè tó ká lọ láyé láyé ní ọ̀pọ̀ ló kó dàrú ọ̀pọ̀ ló kó dàrú ẹni wo ẹni máa torí wọ fúnra kò tí ẹsẹ̀ ń tó lè tù ilé èmi àti ọkọ mi báyìí èmi àti olólùfẹ́ mi a máa lura wa gbogbogbò títí dọjọ́ alẹ́ ni. ìyàwó wa díẹ̀ nínú ọ̀rọ̀ yín ta sí mi létí ẹ wò bọ̀dá mi kò sásìkò tó yájú láti ṣe nǹkan o èmi ò bá ní kẹ má dábàá introduction tàbí engagement kankan ṣe ni kẹjẹ ká kúkú ṣèyẹ ìgbéyàwó lẹ́ǹkan náà. kí ni ta ni eṣinṣin yóò bá gbé tó bá ṣe légbò èmi mọ̀ pé ẹ̀yin ẹ̀gbọ́n yín lè máa wà. ọ èdè mọ́ wà wò ó tí náà ni mò ń ṣe o. ẹ má gbé mi mọ́ra ẹ ṣe tèmi kankan tẹ̀gbọ́n yín lè ṣe jù. tiẹ̀ ló ń ṣe wàá bèrè pé báwo ni ó ti mọ̀ pé tó bá ti gbéra báyìí tó ti wọlé rẹ́gísítì àti tòjú bó lọ́jà lọ́wọ́ nìyẹn káwọn ọmọ fáwọn ọmọ kan wà ní àti pé gọ́gù tó ń gbé sójú báyìí ó ju ju ó ju ti kóra kóra lọ táwọn ọmọ mi èdè yìí jẹ ṣe kọ́ já gbà. ẹ̀yin obìnrin ẹ̀yin ara yín lè máa gbé. láti gbogbo ilé tó sọ yẹn gbogbo tó sọ yẹn ó wọ́n wọ́n pé tètè ṣe tó máa ṣe kíákíá kẹ́gbẹ́ni má tún lọ́rọ̀ ọdún mọ́ta níbo ẹ̀ tó bẹ́ẹ̀ ṣọgbà tó jẹ́ lẹ́yìn. ó dáa bóyá mo ṣe ti yín o bóyá mo ṣe ti yín àtọkọ àti àwọn yín ìmọ̀nà ń fagi ẹ jẹ́ àwọn àkànjẹ náà àwọn máa ṣàlàyé fún yín tó bá yá. ó tẹ̀sí tó lọ́kọ̀ wọn náà wà máa lọ́lé ọkọ ẹ̀. bí eré bí eré alábọ̀rún máa ń dọ́gbọ́n dẹ̀wù mọ́ mi lọ́wọ́. Ṣadé ó ti lé ní ọ̀sẹ̀ méjì báyìí tí mo ti gbúròó Àbísọ́lá kí ló ń ṣẹlẹ̀ mi ò rí tí n bá tún wá pe fóònù ẹ̀ kò ní gbé tó bá jàjà gbé á sọ fún mi pé kí n pe òun padà mo tún wá délé mi ò bá ní gbogbo ìgbà tí mo bá ti lọ kí ló ń ṣẹlẹ̀. bọ̀dá bọ́lájí ẹ̀yin ló yẹ kí n máa bẹ̀rù ìbẹ̀rẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ ẹ̀yin súnmọ́ Bísọ́lá ju èmi lọ ta ni ò bá sùn tòjò bí kò ń ṣe oníṣàngó ta ni oníṣàngó ò bá finú hàn bí kò kí ń ṣọlọ́yà. Ṣadé mi ò rí Bísọ́lá mi ò mọbi tó wà. ẹ ṣe yọjú sí màmá ẹ ó yẹ káwọn lè sọ bó ṣe rìn. mo ti yọjú sí wọn nígbà méjì wọ́n máa ń sọ fún mi pé ó jáde ó jáde náà ìtùnú. Ah, ó dàbí pé yẹn ti padà sí school. ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu amùkòkò ṣàngó ló sọ ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu màmẹ́ òótọ́ ni ó jáde náà ni. ṣadé ara ti ń fò mí eh, eh, ṣé kò ń ṣe pé nǹkan mi ti ń ṣẹlẹ̀. Ah, bíi kí ah! nǹkan dé. dúpẹ́ òkú ìnáwó mi òkú ìtọ́jú mi iná ò ní tán wú ẹ o àpò ẹ ò ní gbẹ tó ibi tí ẹ bá dẹ̀ ti yanjú gbogbo ẹ̀ sí ẹ jẹ́ kí n tètè mọ̀ kémi náà lè mọ ìgbésẹ̀ tó kàn tí n bá tiẹ̀ wọlé ń sìn gan màá rí i pé àbúrò bàbẹ́ màá lè ṣèrànwọ́ àlàyé fún un. gbogbo àlàyé tẹ́ ṣe pátápátá ni mo ti gbọ́ èmi náà lè gbégbèsè lórí ẹ̀ tí n bá ti délé màá lọ sọ́dọ̀ àwọn tó yẹ kémi náà dé pé tó ibi tá a fẹ́ dárọ̀ sí báyìí báyìí báyìí ni wọ́n wí o so ohun tó bá wí màá jẹ́ kí ẹ gbọ́ tó ṣe é hàn. ṣé bàbá mi ṣe é ṣe gan. ìyàwó bò ní sájọ́ ń wọlé ní àbò ń tẹ̀lé ọkọ ẹ lọ. tẹ̀lé mi mo ti gbé báàgì ah. mò ń tẹ̀lé ọkọ mi ó dọ̀là mi lójú. kò burú o ó dà o ó dàbọ̀ o ó dà màmí ọlọ́run àti ọkùnrin ẹ̀ṣọ́ wa o ó dà o. kí ló dé kí ló ti wà láti ìjọ yìí mo wá dé ṣọ́ọ̀bù mo rí ẹ kò síbi tí mi ò wá dé tán mi ò rí ẹ kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan kọjá yìí pé mo ṣe àwọn kankan mẹ́ta yìí tó ń gba àkókò lọ́wọ́ mi gan-an nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ nìyẹn. Bísọ́lá wọ́n ń ṣe nǹkan kan ò jẹ́ kí n mọ̀ kí làwọn nǹkan tó ń ṣe tó fi bẹ̀rẹ̀ ò sọ fún mi tí nǹkan yẹn fi ah, kí ló dé kí ni mo ṣe gan kí ni nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ mo ṣẹ̀ ẹ́ ni. Ah, rárá o ò ṣe ẹ ò ṣẹ̀ mí o wọn lọ́ọ́ máa jẹ́ ká ṣẹra wa tí ọ̀nà bá wò wáyé pé mo múra mò ń jáde ni my dear my dear uh, eh, jọ̀ọ́ má bínú mò ń bọ̀. ìwà àti ìtàlẹ́jọ́ ń jà ní. ẹ ò Bọ́lájí ó sì jẹ́ kí n pè é lọ́jọ́ iwájú àá máa sọ ògbé tó kù màá wá bí mo ti máa pè é má bínú ó dàbọ̀. Bísọ́lá Bísọ́lá mọ́mì mọ́mì màámi. bàbá ju àbẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. kíní yóò wù mí kò wù mí ni. bọ́lájí ọ̀rọ̀ ìfẹ́ yóò wù mí mọ́. àbísọ́lá ẹsẹ̀ kìdéde sẹ́lọ̀rọ̀ àwọn àgbà. alájà tó rí tó yọ tó wá rí ní tó kú nǹkan mi wà bẹ́ẹ̀. ká tiẹ̀ ní o fẹ́ gbèrú gbèsè báyìí wàá sọ fún mi ó dà sáàdì máa mọ ní nǹkan tí mo ṣe fún ẹ. tí wọ́n sọ pé ó fi nǹkan kan ṣe mí bọ́lájì irọ́ pọ́nbélé ni mo pa ọ́. kọ́kọ́ ni mo kàn fẹ́ kó yé ẹ ìgbà ní gbogbo nǹkan láyé ìgbà láṣọ ìgbà lẹ́rù ìgbà òdòdó kòkò láwùjọ ẹ̀yẹ gbígbà ṣe ń yí làwọn ọmọ ẹ̀dá náà ń báyìí ìgbà yẹn náà lè yí sọ́dọ̀ wa báyìí káàánú ò gbà bó ṣe wà. ìfúnlẹ̀ yìí ni àbẹ́ẹ̀dì àbísọ́lá. ìṣòro jẹ́wọ́ àsìkò yìí ló fẹ́ ṣe orí fún mi. ṣé o ti gbàgbé gbogbo wàhálà ẹ pátá lórí pé kí n lè jẹ́èyàn kémi náà lè rówó mú lọ sẹ́nu o ti wá gbàgbé tó o bá gbàgbé èmi àrùn ẹ létí torí ó ní gbàgbé làwọn ọmọ ẹ dá. Bọ́lájí láti ìgbà tó ti bá mi sọ̀rọ̀ owó iléèwé ẹ̀ òun lọ́kàn mi ò ti balẹ̀ gbogbo àwọn tí mo dẹ̀ lọ bá pátápátá fún ìrànlọ́wọ́ ìròyìn ló bá dé ni mo ṣe wo pápápá wípé góòlù tí ẹ̀gbọ́n mi fún mi fún nígbà ọjọ́ ìbí mi pé kí n lọ tà. o lọ ta nǹkan ni ẹ. ẹ ẹ Bọ́lájí kí ni mo fẹ́ ṣe ṣé ìwọ ni padà sílé ìwé ni àbí ìwọ ni ṣe project àbí kí ni àǹfààní iye títí mo kó sétí nígbà tí ọkọ àfẹ́sọ́nà mi kò lè padà sílé ìwé nígbà tí mo ṣáà ta góòlù náà wọ́n rà ní seventy five thousand gbà sixty five thousand nìyẹn kò yọ owó mọ́tò kò dẹ̀ ṣe project ẹ̀ kò yìí máa manage yẹn títí tí máa tún fi owó mi ránṣẹ́ sí ẹ ten thousand tó kù èmi náà kó dání àbá ẹ̀ mọ́ kí ló ṣe é. mi ò mọ bí màá ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ rí. bọ́lájì náà ṣé àjèjì ara wa ni wá ni ó ṣe fọpẹ́ lẹ̀ tí mo bá ṣe fún ẹ̀ tí ta ni mo tún fẹ́ ṣe é fún. òbí mo pé lágbára ọlọ́run gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yóò máa dohun gbàgbé. láìpẹ́ láì jìnnà tó bá tí wọn bá ṣe tán sí ìwà iṣẹ́ tó máa dà. èmi mọ̀ dájú wípé o máa padà sanjọ́ fún mi. ìsọlá lẹ́yìn gbogbo wàhálà tó ṣe lórí mi. wọ́n wá sanwó lé wá sanwó léwé mi wàá tún lọ sọ sí mi lọ́rọ̀. ìsọlá ṣé o rántí ààrẹ kan tó ṣe mí bí ọdún méjì sẹ́yìn àìsàn yìí dá mi mọ́lẹ̀ ó fẹ́ gbẹ̀mí mi ọpẹ́lọpẹ́ ọlọ́run tó dọ́là mi ni ọpẹ́lọpẹ́ ìwọ fúnra rẹ tó sanwó ilé ìwòsàn ibi tó dẹ̀ ti rí owó yẹn tó mi ò mọ̀ bẹ́ẹ̀. ìbàdàn ìṣèjọ ń bà bọ̀ rí láti bí ọdún méje sẹ́yìn ṣé wàá jásìkò tí nǹkan ṣetán láti dáa ló máa fẹ́ gbèrú gbèsè báyìí pẹ̀lú mi ìṣẹ̀lá. Ah. àbúrò mo ṣe gbogbo wàhálà gbogbo wàhálà tó kà sílẹ̀ yìí èmi mo ṣe èmi dẹ̀ ni gbogbo tí mo ná pátápátá èmi dẹ̀ ni mo sọ fún yín pé mo yọ̀ǹda gbogbo ẹ̀kọ́ lọ́hùn. olójú ní kò rohun kò tàwọn wọ́n ló kó àìsàn kó àìwò. Ah, kí n tọrọ ń dún ẹjọ́ lọ́rọ̀ náà. Àbísọ́lá látijọ́ tí aláyé ti dáyé lobìnrin ti ń bá ọkùnrin jìyà tọkùnrin ń já wọn kulẹ̀ nígbà tó la dé tán. ló wá dé ìdákejì ọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀ yìí ó yà mí lẹ́nu. Ah, eléyìí túmọ̀ sí wípé ayé ti yí padà títa ayé ìjọsìn nìyẹn. ìṣọ́ra tó bá tiẹ̀ wá ro gbogbo nǹkan ro ìfẹ́ tó wà láàrin àwa méjèèjì láti ọdún tá a ti jọ ń bá bọ̀. Hmm ìfẹ́ o. jọ torí ọlọ́run sọ fún mi gangan kí ni èrè ìfẹ́ ọ̀hún èrè wo ni mo bá bọ̀ nínú ìfẹ́ tó ń sọ yìí òun ni ó fẹ́ dá ó fẹ́ dá náà là ń gbọ́ láti jọjọ ìjọ ògàn ló fẹ́ dá àbí gbà torí mi ò burú báwo mo ṣe máa rí ọ̀la lẹ́tì máa sọ pé ìyá ni mo fẹ́ mo fẹ́ mo fẹ́ kúlé lórí jọ o fẹ́ tèmi ò fọ́jú o. Bísọ́lá Bísọ́lá ìwọ ló sọ̀rọ̀ báyìí. wo bí wo bí ọlá àgbà ti ṣe bàbọ̀ láti ẹ̀yìn wa ló fa gbogbo jókòó tí mo jókòó tí mo fara balẹ̀ síbi báyìí lẹ́yìn èmi mi ò kó máa ní àǹfààní kankan láti tún máa fi jókòó bá mi sọ̀rọ̀ báyìí jọ̀ọ́ torí ọlọ́run tó bá mọ̀ ẹ́ pé o nílò ìrànlọ́wọ́ mi nígbàkúgbà o lè pè mí nǹkan tí agbára mi bá ká máa ṣe fún ẹ tó bá dẹ̀ rí mi níta o láǹfààní àti kí mi kí n lè dá ẹ lóhùn kí n máa lọ ni. ó yá máa lọ torí mo ní nǹkan tí mo fi ṣe jọ Bọ́lájí mo jáde mo níbi tí mo fẹ́ lọ fún mi sílẹ̀. kọlù mi kọlù mi ó ṣe kọlù mi ó bá fi mọ́tò gbá mi ni ìwọ olówó gbó tó ń sílẹ̀kùn fọlẹ̀ ìwọ ó rò pé ó lè fọ́ ọlá gbọ́ mi lójú. Ah ò tó bẹ́ẹ̀ màá jẹ́ kó yí ẹ pé ẹni tó mọ̀ yìí ò mọ̀ yìí o tí a bá pàdé lórí ta owó ni wọ́n ní owó ló ní ìwọ lágbára àti owó tó ní àti ògùn tó ní àti ogún tó tún ní ẹ màá fi yí ẹ pé àwa jù ẹ lọ a jù ẹ lọ kò sí kan tó lè ṣe fẹ́ mi torí kí sọ́dọ̀ tó gbà lọ́nìí ayọ̀ mi ló gbà ó ayọ̀ mi ló gbà máa wá rí i pé mo bá yọ ẹ jẹ́ gbogbo aládùúgbò máa rí i pé èmi èmi èmi bọ́lá ti mo bá yọ ẹ jẹ́ èmi kò sí nǹkan tó lè ṣe fún mi kò sí nǹkan tó lè ṣe fún mi ṣé nǹkan tó bá lè ṣe fún mi kọlù mi kọlù mi màá rí pé mo tó kùtà sí kọlù mi kọlù mi gbogbo aládùúgbò máa gbọ́ má bá yọ ẹ̀jẹ̀ ẹsọrun má bà jẹ́ èmi tí bàbá yọ ẹ̀jẹ̀ èmi èmi má bà yọ ẹ̀jẹ̀ parí. ṣe bọ́ àti Bisola ń fẹ́ tẹ́lẹ̀ yẹn. lè wá ń wò báyìí ẹ lè pọ́ ọlọ́pàá. ẹ pọ́ ọlọ́pàá fún kẹ́rin. Eh, gbogbo ìlérí tó wá lé nǹkan. gbogbo ìlérí yàn jẹ́ àkọ́kọ́ lọ́dún tí wà. ewé bá ń fẹsẹ̀ halẹ̀ ní ìṣẹ́fẹ́ polówó ẹ̀jẹ̀ ni. Eh, ìjẹ̀bi ló tiẹ̀ ń jà torí tó bá délé ẹjọ́ gan-an ṣé ẹjọ́ bẹ́ẹ̀ ṣe rò lé ẹjọ́ ni. àtàyébáyé la ti rí i pé kóbìnrin fọkùnrin sílẹ̀ lọ fọkùnrin gbé bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin ṣe é ṣe. wọ́n bá sọ pé báyé ṣe rí báyé ṣe rí rèé o ọ̀rẹ́ ò sí mọ́ ká ẹni bá rìn ló kù tálára kan á lè fọkàn tán kò sẹ́ni tá a lè gbàgbọ́ àfúrí ẹni. bọ̀sùn. ń dáná. bọ̀sùn bísọ́lá ti fi mí sílẹ̀ náà ni. kò jù bẹ́ẹ̀ lọ bọ́lájí ìwọ ni kó má fi ronú para ẹ̀ kò sọ́mọ́ta lè dá sí mọ́ torí mo gbọ́ pé ó máa ṣe ìyàwó ní kò pẹ́ kò pẹ́ yìí tó bá ń bá sọ̀rọ̀ nísìn <laughs> ọ̀rẹ́ ìyàwó oníyàwó ló ń bá sọ̀rọ̀. adé ah! ìjà ìgbéyàwó yẹn. ò ní lè ṣe bẹ́ẹ̀ ká má bàa jẹ̀bi ẹjọ́ ọ̀rẹ́ yẹ ká gbà fọlọ́run. Hmm. tó bá jẹ́ pé ọkùnrin ló wúrú wà tí Bísọ́lá wù fún Bọ́lájí yìí Facebook wa ti gba àlejò Twitter ti rogun ẹjọ́ Instagram ò ní jẹ́ àrè ti gbọ́rọ̀ oríṣiríṣi àkọlé la máa máa rí ìka lọkùnrin ọkùnrin ò dáa ta bá rí ejò ta bá rọkùnrin wọn á ní káwọn kọ́kọ́ pa ọkùnrin káwọn fèrè sílẹ̀ kò sí ìfẹ́ mọ́ ayé àwọn ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí n bá rí onífà tó dífá fún mi tó sọ fún mi wípé bẹ́ẹ̀mi àti Bísọ́lá báyìí wá ṣe máa rere máa sọ fún onítọ̀hún pé kó kó ọ̀pẹ̀lẹ̀ kúrò nílẹ̀ kó lọ tó ṣe ẹ̀fà kan. ó dẹ̀ ti wá ṣẹlẹ̀ ní àwọn àwa la máa tẹpá mọ́ṣẹ́ ọwọ́ wa tá a máa wá képe Ọlọ́run kó bá wa fàlùbáríkà sí i kó dé gbogbo ìlágùn wa kó dé ládé kí ọlọ́lá kan kó yẹ fọwọ́ lágbá wa lójú. Entendeu? Entendeu? Vem, vem, vem, vem. Ah, mo fowó pa mo fowó pa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sorry díẹ̀ díẹ̀ easy easy. sinmi àti pé dídí mo fi má sinmi ju mo gbọ́dọ̀ mi ò sí nílé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti pé dídẹ àti pé dídẹ. Thank you. mm pàdé wọn lọ́sítù gbà yẹn ẹ eh, a fẹ́ máa lọ báyìí kò sí wọlé ṣàtẹ̀kẹ̀ yìí ṣe gbọ́. bọ̀sùn báwo ni mo wà ní. mo ń gbọ́ mo ń gbọ́. Ah, bọ̀sùn ìwọ ló tún ń sọ̀rọ̀ báyìí akílégúngún mi ń ṣe tó lóun ò ní fàárọ̀ jọ pàtí ah, mi ò níṣẹ́ mi. tí wọ́n bá ní kí n máa bọ̀ báyìí báyìí mo ṣetán láti máa bọ̀. ibo níbẹ̀. sà máa ń dúpẹ́ bá wa ìtọ́ àwọn system yìí ti around. ìgbà ló dé. ó ti ṣe díẹ̀ tó dé even gan mo ti mú lọ àwọn offices yẹn so a lè mọ ibi tó máa fi àwọn kíní yẹn sí. Ok, ìyẹn dábẹ́ ó yá ní kó má bọ̀. ó kíkà. báwo ni o gentleman. sọ. ìwọ ni wọ́n sọ pé o fẹ́ bá wa install our system. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó dẹ̀ ti wo gbogbo ẹ̀ pátápátá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà. túnjí ló sọ pé kókó wá. rárá o àbúrò wọn ni mo mọ. àbúrò èwo mẹ́ẹ̀. bọ̀sán. bọ̀sán bọ̀sán bọ̀sán. ǹjẹ́ ọmọ ojú yẹn dá. sá. ǹjẹ́ o dá ojú mi mọ̀ dáadáa o ṣe rántí. bẹ́ẹ̀ ni o ṣì dá mi. Báńsà. Ó pẹ̀lẹ́ fẹ́lá. Ṣé wàá rí i pé odò láyé yìí ibikíbi tó bá wọn lọ́wọ́ bá ló lè darí omi bá tí ò dẹ̀ ní ní A ní nǹkan tó máa ma rò lẹ́mìí bó ṣe dúró yìí o. irọ́ ni irọ́ nìyẹn kò ṣeé ṣe. tó bá kàn jẹun tí ò dá lóru ò ní lè sọ síta dùn. ṣùgbọ́n ojú gbogbo ẹ̀rọ ìdẹ́ ká máa ṣe dáadáa. àtúrò kan ṣe kan lọ́bọ̀ náà ẹ̀dá dẹ̀ sọ pé ká má fi oró ká fi ya oró jẹ́ ká gbàgbé ẹ̀. ẹ ṣe sàn. Um, yeah, máa padà Eh, lókè. Okay. Uh-huh. àti wọn pẹ̀lú um, Bọ́lájí sá. Bọ́lájí òun ni ó máa bá wa install gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe òun náà ló máa lọ ra gbogbo àwọn system yẹn fún ara ẹ̀ èyí tó dẹ̀ dá ni mo fẹ́ tó jẹ́ pé táwọn èèyàn bá débi màá tún lè tó fi ẹ́ hàn sí àwọn èèyàn gidi ẹ lọ kọ quotation sí wa iyekíye tó ń kọ́ jẹ lọ gbé fún mi sí kí n sáyẹn iyekíyẹ. bẹ́ẹ̀ni ah. bóyá ẹ lọ kí á sí. ọ̀rẹ́ báwo ló ṣe wá jẹ́. kò yé mi ó yà mí lẹ́nu kódà ó yà òun náà lẹ́nu. ṣé o dẹ̀rù pé o lè ṣiṣẹ́ ìṣá. Ah, ah. tani lè ṣiṣẹ́ ṣe rí wá jẹ́ ọ̀rọ̀ owó là ń sọ yìí màá ṣe mọ̀nà ka ẹ̀. ẹ̀mí ò yí o. ẹ̀mí mi ò ṣe wá ní iyì bọ̀sùn ah, èdè èèyàn kọ̀ tó lóun òun jẹ́ǹjẹ́ ọ̀tá ọ̀rẹ́ wa lóun ò ṣetán àti dáná fún ni ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́ ibi ló máa pọ̀ onítọ̀hún kú. ọ̀rọ̀ owó kan pa lóòótọ́. ó kàn ó kàn aṣọ tí ẹ yẹ kí mi sọ̀rọ̀ ni ó yẹ kí n sọ̀rọ̀ nígbà tí ẹni tá à ń sọ yìí mi ò bá pàdé rárá mi ò fojú kan rí ọ̀rọ̀ Bísọ́lá yìí náà ló jẹ́ kí n mọ̀ Bísọ́lá táwọn ń sọ̀rọ̀ èyí gangan ṣe bí torí olówó ló fi fi èmi lẹ̀ tó fi lọ ọ̀rẹ́ mi inú ẹ̀gbin lọ́la ń gbé o. ọ̀ọ́ mo tó bá ti má gbé fún un níbo ni ìpàdé ọlọ́jà kà sí wọn. àṣàbí ṣèbí ọlọ́run balọba tó fún àwa òun ló kẹwàá báyìí ṣé mímọ ṣe wá ní òtì ìta ṣe fún un ló dáa. tí àwọn èèyàn bá rè kẹ́ látara tiwa náà kò sí tó burú ń bẹ̀ yálẹ̀ ń tó fẹ́ra dénú àbí wọn fẹ́ra dénú káwá gbòòrò ká ṣe tiwa fọlọ́run. ṣé wàá rèé tó ṣe yìí bí ẹni fàpàrọ̀ sábẹ́gbìn kan ni ṣé òun mọ ni. èmi ò rò o nígbà tí títí wá bá nínú lèmi ọ̀nà wo ni abínú ẹni ò lè gbà mú yàn. ọlọ́run jẹ́ kí agbára wọn kàn wọ́n ó yẹ orí la ṣe òní ní dìbí mọ́ wa lọ́wọ́. àmín àmọ́ tó bá mọ̀ kó fẹ́ ṣòro fún wàá kọ́ fún ní wó díẹ̀ ni á lè máa bá tiẹ̀ lọ àbí. àṣàbí ilé ìta ṣe fún un náà kò sí tó burú ń bẹ̀rẹ̀ gbọ́ kò sí nǹkan tó burú ń bẹ̀rẹ̀ wọ́n ti lọ. wà nílé òun ó ti sùn. olóhùn wa ó sùn o jẹ́ sun ṣe nígbà tí sun ló sọ sílé tí nígbà tí o ti dé. ó ti sun ìwọ náà mọ kóorun ló ń gba tọwọ́ ọmọdé àti àgbà pàápàá. ọ̀hún láti bá mi ṣe nípa alẹ́ badly. ah adisa wo má jọmọ ẹ àtìgbà tó ti lọ kò tí ì sùn wàhálà ló ń fi mí ṣe. Ah, jọ ọkọ mi. ìgò jọ. jọ sísílẹ̀ wo tó bá fẹ́ ṣeré bẹ́ẹ̀ mi náà ṣeré mi ìyàwó rẹ̀ mọ̀ nípa. ìwọ ọ̀tọ̀ tí ẹ lọ yọ ọmọ mi lẹ̀ má lọ má lọ má lọ jẹ́ ọmọ mi lẹ̀. tó bá yẹ kó eré kò stop ẹ. bí mo ṣe fún ní quotation ẹ báyìí kò wó pẹ́ẹ́ méjì ó buwọ́ lù nílẹ̀ kan náà ọ ah. ṣòro tí mo bá parí iṣẹ́ yìí owó tí mo máa rí ń bẹ ó tèmi náà ṣe ilé ayé mi. ọlọ́run dẹ̀ bẹ falu barika sí. àmín àmín àmín ọ̀pọ̀ àmín ọ̀pọ̀. kò dẹ̀ máa wá wo ẹ̀gbọ́n mi ò sọ fún mi rárá wípé ẹnìkan báyìí ni wọ́n kàn sọ pé ọ̀rẹ́ àwọn kan ni. ó ti ẹ̀dá tó ń sọ fún ẹ. tó bá sọ fún mi ó ní lọ. bọ́sùn máa lọ máa tún dára sí i. ah ibi ibi ayọ̀ níbẹ̀ já sí fún mi. ó tẹ̀mí rò tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó bá gbaniláyà kò ní fojú rẹ̀ wo ni. ọ̀sán òwe tó ń pa ẹ̀ kò wúlò lásìkò yìí àdúrà ni kí wọ́n máa bá mi gbà kí n ṣàṣeyọrí lẹ́nu iṣẹ́. Ah, ó ti yá lágbára ọlọ́run wá ṣe àṣeyọrí. ojú ò ní tiẹ̀ ọlọ́run á máa bá ẹ lọ á máa bá ẹ bọ̀. ta ló mú owó ní wardrobe mi. owó. Ah. owó wo nìyẹn. o de tún bẹ̀rẹ̀ lọ́nà owó ṣé o mọ̀ owó mẹ́rin. Ah, èyí náà ṣáà ìkojú ohun rẹ ti jí mi ọkàn mi ò tiẹ̀ sínú nǹkan tẹ́ ń sọ èmi mo mówó díẹ̀ ń bẹ̀ ẹ́ n tẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ fi kí n tẹ̀ mo fẹ́ rà mí tí mo owó yẹn ò pé lọ́wọ́ mi. ìwé abánlá wèrè ni ẹ orí ò pé ara tọ ìwọ lè ní ẹ náà o ṣe láti ṣe ìwé ọdún mi tó máa mú ọ bẹ fún kíni. èmi ṣé owó ṣebí owó yìí ni mo kàn mú bẹ́ẹ̀ nígbà tí ẹ. o ṣe láti o ṣe láti mú ṣé mo fún ẹ lówó tẹ o ṣe láti mú. dẹ́gbà tó máa mú yẹn làákà yìí ò sọ fún ẹ àbí làákà yìí àwọn tó ní ò sọ fún ẹ pé kó o pẹ́ ni pé alágbádá mo mà ní ìdíkọ́ bábá báyìí mo rọ́ ń bá ẹ ṣé kí n mú. mo ṣe iṣẹ́ àgbọ̀ngàn tí mo sọ mú ní ẹ̀sìn nígbà tí mo fẹ́ lò. Ah, ṣé kò sí agbọ́n tó lè fi pè mi ò ẹ do ìyá ẹ fún mi kọ́bọ̀ nìyí. kí ló dé kí la gbé kí la jù. ẹ ìyá mi kẹ bẹ́ẹ̀ni àìtò mi fi ìyá mi wáyé lọkọ kí ló dé. kí nìkan kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bẹ sísan lórí ọ̀rọ̀ yìí sí mi. wo ṣé orí ṣé èmi ló bá sọ ìtọ́jú lọ. ẹ ẹ bá wọlé. Mami! Mami! Àǹtí mi. Mami kọ. Wọ́n sí náà ti jáde. Wọ́n sílé. Gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan? Níbo? Níbo mo wà látijọ́ ẹ̀? Lílẹ̀ ọkàn ilẹ̀ wà tí mo. Ẹ ti ṣèyàwó kódà ẹ ti bímọ pàápàá. Ṣé màámi wọ́n ṣàmàdé lé mi? Wọ́n máa dé wá bá mi bíbá. Ah, ah. Ìmọ̀ ṣe mí o. pé àjà kókó sí láàrin wa àárọ̀ yìí mo sì pé tí mò ń bá sọ̀rọ̀ pé òkè ó yá wá gbéra kó lọ sí site tó bá dé site yìí ó lọ bá ẹnjìníà àwọn kan olótùkù tá a máa ṣe ìyẹn ilé tí mò ń kọ́ fún màá lè fún wọn lówó kó tó pé mo travel ó tán nǹkan ṣàjà. wọ́n ló pè lọ́kọ mi. bisola. dá mi lóhùn tó lanu sílẹ̀. wo mi lẹ́dà. ẹ jọ gba ohun mo fẹ́ náà níbo gbọ́ngàn ni mo ti fẹ́ kó sọ fún mi. ẹ ah ẹ̀yin rò ìpè lè fi jú ojú bòmí lójú àbí. à ẹ wò nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo tuntun sọ ẹni tí ò mọ̀ pa ọ̀rọ̀ yìí á sun ẹ̀wọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ ká máa bá bọ̀ ná. èmi sí ìwọ nígbà wo ní ọjọ́ wo náà. ọ̀gá ah! fúsàrí ẹgbà mi ó là máa ṣẹ̀wọ̀n lá ìran mi kan ò ṣẹ̀wọ̀n rí ah! kò dẹ̀ ní bẹ̀rẹ̀ lórí tèmi. ìran yín kan ò ṣẹ̀wọ̀n rí àbí orí tèmi lẹ ti máa bẹ̀rẹ̀ mo ní ẹjẹ ká má bàbọ̀ ná bẹ́ẹ̀ bá ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ní ṣẹ̀wọ̀n ẹ wá sọ fún mi. Ah, ẹ gbà mí ẹ ṣàánú mi ọ̀rọ̀ yìí ò yé mi ó dàbẹ̀ ni wípé ejò ti lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí nǹkan kan ti ń ṣe ọmọ mi o hmm. nǹkan kan ti ń ṣe ọmọ mi. má mi nǹkan ṣe mí ẹ sọ pé orí mi ti dàrú àbí ẹ kò sí wàhálà ó jẹ́ ṣe kó jọ pé orí mi dàrú àmọ́ láìpẹ́ láì jìnnà máa mọ̀ bóyá orí tiẹ̀ tó wọ́ mi tó là ń dàrú ni àkórí mi ẹ sọ fún mi á ah, kí ló dé gbàmíkẹ́ àràdúgbò aládùúgbò ẹ̀gbọ́n mi o. ọmọdàrú tọrọ ọba rí báyìí eh. òye làgbà wò nítorí tí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ ó níbi àgbékà o ọmọ mi ìwà wa máa lọ ń sìn láìpẹ́ máa ránṣẹ́ pè ẹ́ ṣùgbọ́n bó ṣe ń lọ yìí o má dákẹ́ àdúrà nígbà kankan. mo ti bọ̀ mo ti bọ̀ mi ò ní dákẹ́ àdúrà ẹ ṣe mọ́ mi. máa lọ màá pè ẹ́. Ah, ìṣìyànú mi o wo bàbá mi ṣáà má bínú èmi ni èmi ni mo ṣẹ̀ èmi mo sọ̀rọ̀ sí ẹ o torí ọlọ́ tèmi ni kò wò má wo ti ẹ yẹn o. ó ti gba sùúrù níbi tó nǹkan tí ń ṣe mí ó ti yé mi náà ó ti gbọ́ ó ṣe bàbá mi. mọ́mí dáàdì ṣe rí níbi tí ọ̀rọ̀ gbé dé yìí àfi kí n sọ ètò ń jó tọrọ bẹ. kò síbi kankan tí mo kún lè ní mo tó fẹ́ sásímọ́ àfi a bá ń tọ́ra wa. mọ́mí Bísọ́lá ò ya wèrè o nǹkan kan ò dẹ̀ ṣe lọ́pọlọ inú ń bí gbogbo tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ọwọ́ mi ló ti wá èmi mo fà á. lọ́nà o. ẹ ṣe mo dọ́gbọ́n sí fẹ́ mi pẹ̀lú ẹ̀ ni. ọgbọ́n irú ọgbọ́n wo. mo sọ pé ó dà pé kíní ìfẹ́ jọra wọn. ọ̀gá ẹ̀yin kọ́lẹ̀ ni àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ah, mi ò èmi ò rí rẹpẹtẹ nú ẹ ṣe mọ̀ pé àwa ta gbé ní ọ̀nà oko a ní àwọn nǹkan kéékèèké kan tá a lọ́dọ̀ àwọn àgbàlagbà ah, irú mi ti kọjá ẹni tóbìnrin fi ṣakọ báwo lọmọbìnrin náà ṣe rẹwà tó kó dàbí egbin tó bá wù mí lọ́kàn pé mo fẹ́ fẹ́ máa fẹ́ máa mú kò sí tó lé nìyẹn láti mú rí wọn ọ ìṣẹ́jú mélòó nǹkan tá a bá nílé mi àwọn bàbá táwọn kì í ṣe babaláwo àmọ́ àwọn nǹkan kékeré kan àtàn fi lé wa lọ́wọ́ bí ológbò ṣe mú èkúté ṣíkún báyìí bẹ́ẹ̀ lọ́ọ́ màbà tí n bá túlẹ̀ kò lè lọ. ó mo ní ọmọ kan lọ́wọ́ mo nífẹ̀ẹ́ ọmọdé débi wípé bí ìgbà tí mi rí obìnrin rí ni mo lè rọ́pọ̀lọpọ̀ obìnrin wọn tí n bá ti fojú kọ ọmọbìnrin báyìí àfi bí ìgbà tí mo ń wo áńgẹ́lì ọlọ́run mo á rí i pé ah, tí n bá fẹ́ ilé tí mo ń wò yìí bí ó ṣe rí làwọn ọmọ tó máa bí náà náà máa rí tó máa rẹwà bẹ́ẹ̀ kò bàjẹ́ fẹ́mi náà kẹ̀ àbí ọgbọ́n là lè dá. <laughs> ọ̀gá kò le rárá iṣẹ́ tí mò ń sọ yìí màá bá yín ṣe àfi tẹ́ ẹ̀ bá pé orúkọ ọmọ yẹn sí tẹ́ bá pé ó di tí ń táyé máa fi parẹ́ ṣé mi gbọ́dọ̀ tán yín. fúnra ẹ. iṣẹ́ yìí ni mo fi mú ìyàwó tó wà nínú ilé nìdè ní ilé ní ilé ní iṣẹ́ yìí lóde àti fẹ́ra wa ń sọ ti tọdún márùn tó ti bímọ fún mi ó ti tó ọdún márùn iṣẹ́ yìí ni mo fi dé mọ́lẹ̀ májẹ̀mú kan ló wá wà nínú iṣẹ́ yìí o tó bá ṣe pé ọmọ tẹkàn fẹ́ ṣá tẹkàn fẹ́ mú ni tíṣẹ́ yẹn bá ṣiṣẹ́ lára ẹ̀ fún bóyá bíi ọdún kan àkálójú ẹ̀ a máa bá tiẹ̀ lọ wọ́n tó yẹ pé ìtẹ́fẹ́sọ̀ di ìyàwó lé ni ẹ kàn máa tún iṣẹ́ yẹn dè lọ́dọọdún lọ́dọọdún wọ́n tó bá ṣe ń gorí ẹ̀ ẹ̀ tún tún dè bó bá tún gorí ẹ̀ tún tún dè nǹkan kékeré ni ṣé kí n jẹ́wọ́ fún inú kí lẹ máa ń pè pẹ̀fúùmù àbí lọ́fíńdà lẹ máa ṣe é sí tọ́lọ́mùbá ní kẹ́ ẹ súnmọ́ báyìí tó lè gbóòórùn ẹ̀ lára yín ó parí. ìpè èmi ni màá jogún ẹ̀. nǹkan mu ọ̀gá tó bá tún lọ tó bẹ̀ tún ṣe tó bá tún lọ tó máa fi gbogbo ọmọ inú ẹ̀ tán sílé yín á jókòó báyìí ni kò ní lọ́bi kankan kódà ọkùnrin mi ò ní wù. èlé ló máa ń ná ọmọdé lẹ. Ah, ọ̀gá máa ná yín lówó. dọ ṣé ó tó owó tó ń ta mọ́tò. àìrà ah, kò tó àmọ́ ó fẹ́ẹ̀ tó a ná yín ní two thousand five hundred naira àtàtò iyọ̀ dùn mo mọ̀ pé kò lè jọ yín lójú. délé pa mí o. kò jọ yín lójú ọ̀gá àtàtò iyọ̀ dùn. ìyẹn kọ́ mo ń béèrè ìgbà tó ló máa ń ná mi lówó èmi kọ́kọ́ rò pé bóyá bíi ó máa ní à ah, bóyá four hundred five hundred àbí ó máa wọ one million mo ìbèrè pé ṣé ó tó tó ń ta mọ́tò ni. kò jọ yín lójú ọ̀gá ó dà ṣé ẹ mọ nǹkan ẹ má fún mi lówó ẹ jẹ́ kí mi bá yín parí iṣẹ́ yìí wá orúkọ ọmọ yẹn nìkan ni mo fẹ́ ó parí bí iṣẹ́ bá dáhùn nǹkan tẹ́ bá ní fún mi ẹ wá fún mi. ó dẹ ìṣèlérí fún mi. ẹ fún mi láti sìn di ọ̀túnla iṣẹ́ àparí. ọ̀gá mi. ah ah ah ah ah ah ọkọ mi ó kó kù èyí tó ṣe yìí ó pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ló dé ó ṣe ṣe nǹkan tó tó yìí ó ti ẹ̀rọ rárá kó tó ṣe ìwọ náà láburú obìnrin ohun tó ṣe yìí kọkùnrin kan ṣe fáburú ẹ obìnrin jọ kí ló ṣe fẹ́ ṣe onítọ̀hún ó kó kù o ó ṣe dáadáa rárá. tó ọ̀rọ̀ lórí bó ṣe rí báwo la ṣe máa ṣe. kò sí nǹkan méjì ẹ má bá mi bẹ́ẹ̀ ni kó forí jì mí ìfẹ́ ló jẹ́ kí mi náà ṣe o ìfẹ́ pé. ogun ló fi fẹ́ ni. bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ jẹ́wọ́. kí ló wá fẹ́ ṣe sí báyìí. mo máa pè lẹ́jọ́ ni torí ìyà ló fi jẹ mí mi ò dẹ̀ lè jẹ ìyà igbe mo fẹ́ kí ìjọba bá mi pè lẹ́jọ́ ni. kò bá dùn tó bá ṣe ṣe bó ṣe sọ yìí àmọ́ òfin lẹ́wọ̀n ò fàyè sílẹ̀. kí ló dé. di bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí òfin ìlú òyìnbó la ṣe ń lò gẹ́gẹ́ bọ́ ìgbé kalẹ̀ fún wa láti gbàtà ti gba òmìnira èmi àti ẹ̀ mọ̀ pé nǹkan tó ń jẹ́ òògùn wa àwọn kan fi ń ṣe àìdá àmọ́ òyìnbó ò nígbàgbọ́ nú ẹ̀ tó ẹ̀ ni wọ́n ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ nínú ètò òfin wa. mo kí ló dé tẹ́yìn ò ṣe nǹkan kan sí látijọ́. àwa kọ àwọn aláṣẹ látòkè ni yàtọ̀ sí ògùn nìkan àìmọye àwọn òfin ilẹ̀ wa tó yẹ kó ti ṣàtúpalẹ̀ àtàtúntò ẹ̀ àmọ́ díẹ̀ tí wọ́n fi ṣe. ẹ ah, ọ máa ṣe ọ máa ṣe ìyá ẹ máa jẹ mí gbé lòun sọ fún mi yẹn o. ọlọ́run ní fìyà jẹ nìkankan wa ọlọ́run kò ṣe oògùn ẹ ti bàjẹ́ gbogbo ìgbà tó fi wà lọ́dọ̀ ẹ̀ oní kò fìyà jẹ àìmọye àwọn ọkùnrin tó ń ṣerú ẹ̀ fóbìnrin tó dẹ̀ máa fìyà jẹ kí ló dé tá ní dúpẹ́ fọlọ́ mo dá lábàá ni o. mà ṣe o mà o mà o mà o ah ìjà lélẹ̀ àmọ́ láti èmi lọ láti wákàtí ọ̀wọ̀ tí mo ti ń sọ̀rọ̀ yìí mi ò ní san owó orí kankan fúnjọba mọ́. kí ló dé. kí ni àǹfààní owó orí tí mo fẹ́ máa san fúnjọba nígbà tó pé ọmọ ìlú gangan tí yóò ń fìyà jẹ ìjọba ò lè dúró kó dìde kó gbèjà ẹ̀ mi ò ní san owó orí kankan fúnjọba o ah ìyẹn ti di àfitẹ́yìntì ojú òfìṣẹ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí tí gbogbo nǹkan tó ṣe fún mi ẹni tó ṣe nǹkan fún mi sọ pé òun ṣe kọ́dẹ̀ fi ìyà tó tó àìtẹ́ tó yẹ kó fi jẹ́ ẹni kò sínú òfin àbí. a máa wá ọ̀nà àbáyọ míì àbí báwo.